wáàsí salvation ìjọ́ wo ló ti ṣe ìjọ́ wo ló ti ṣe wáàsí sẹ́sábọ́ọ̀dù kan ò ti challenge rí ni hmm. pé kò rí nǹkan tó ń rí mbẹ̀ ni hmm. kò ní owó tó rí Muyideen ni kì í ṣe Muyideen ló fi búùsù ògo ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n mọ̀ lé ni àtàwọn ẹlẹ́sìn mùsùlùmí orúkọ Muyideen tí wọ́n gbọ́ pé wọ́n ló kọ́lé fún ni tí hmm. wàá lóde tó wá dọ̀tí Muyideen tó wá gbé ó wá gbélé àwọn idiot tó ń kó káàkiri tó ń fún three thousand four thousand lọ́sọ̀ọ̀sẹ̀ bísí lóṣooṣù ni ó wá gbé Muyideen tí wọ́n lo ògùn ẹ̀ tó fi ògùn ẹ̀ boost tẹ́tí lẹ́yìn yorùbá ẹni tẹ́ bá rore lára rẹ̀ nífẹ̀ẹ́ ká yé mà pẹ́ rore lára rẹ̀ ẹ mà dọ̀tí ẹni ẹni ẹni ẹ̀ lẹ́mọ̀ bà lójú jẹ́ lẹ́mọ̀ tọ́ ọ̀bọ̀ lójú lẹ́mọ̀ tẹ̀ lójú mọ́lẹ̀ ẹ wo ó mọ oore tó rí lára Muyideen ó kàn dẹ̀ mọ́ ni torí Muyideen ò sunkún wa bẹ́ẹ̀ ní Àgbàlá Gabriel pé kò gbà òun ò sunkún ebi wa bẹ́ẹ̀ ó sì ọrọ̀ ajé níbi tó ti rí Muyideen ni ní orí títì ó ń ṣe ọrọ̀ ajé ń tẹ̀lé mọ́tò ń sá lòkè ń sá lọlẹ̀ nínú ọrùn burúkú tó ń taká tajà ẹ̀ èrè one hundred two fifty tó máa jẹ lórí ẹyọ kankankan ó pè yẹ tó bá dalẹ̀ ó jẹ banku bóyá banku ló fẹ́ jẹ ni ó dẹ̀ fẹ́ lọ jẹ túwó ni kó jẹ túwó kó dẹ̀ lọ mọ̀ gógóró rẹ̀ change two hundred naira ló bá yọ níbi tí ní kó lọ fi ta àgbàjẹ̀bù ó sùn nínú ẹ̀fọn níbi tó máa sùn sí tẹ́fà jẹ ó tẹ̀ lọ́rùn àbí ṣé Muyideen ló sunkún ló sáré tẹ̀lé mọ́tò Àgbàlá Gabriel lẹ́yìn lórí títì ni ṣé ṣé Àgbàlá Gabriel lórí ni ṣé kò ní tó ni ṣé Muyideen nìkan ló wà lórí títì ìjọ yẹn ni ṣé àárí ẹni tó dàbí àárí Muyideen lára àwọn ọmọ tó wà ní tọ́ọ̀ṣì Àgbàlá Gabriel ni kí ló dé tí ò mú wọn jáde kó ó fún wọn sórí platform ẹ̀ ó lóun fẹ́ gbowó fún wọn ìṣègbórógbó lára Muyideen ni pé àwọn ayé máa ṣàánú eléyìí wọ́n ṣàánú wọ́n lò pé kó interview rẹ̀ àbíjọ́ tó ní tí Muyideen wá bá òun ní chọ́ọ̀chì ṣé Muyideen ìfẹ́ wá ni. ogún ọlọ́dún pẹ̀tì ẹ̀ tó fọ́ọ̀sì ẹ̀ tó pẹ̀tì ẹ̀ tí ẹ̀ tún sọ pé ṣé wọn ò ní máa gbóòórùn ọtí lára òun ṣé wọn ò ní sọ pé òun ti mọ̀ gógóró báyìí wọn ò ní sọ pé kiri báyìí tó pẹ̀tì ẹ̀ tó pẹ̀tì ẹ̀ ìwọ tó mọ bó ṣe dráàgì máa yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ní ìdàtí máa dúró pẹ́ bóyá dúró pé oṣù ọlọ́run dẹ̀ gbà fún ẹ ó wá di nǹkan tí gbogbo ayé tí gbogbo wọn wá tẹ́wọ́ gbà pé à ó dẹ̀ ṣe dáadáa o àbẹ́rẹ́ orí títì ló ti rí ọmọkùnrin yẹn ìwọ sí lọ múnú àwọn fámìlì yìí kó o mú wá sórí pláfọ́ọ̀mù ẹ kó o lo fẹ́ nọ́ọ̀kì fèsì ẹ kọ́mọ sóò fọ́tò mú ìdí káàkiri bọ́n ṣe ń sòrò ẹ̀ yẹn wọ́n ṣe rí lórí títì kọ́mọ kí wọ́n náà mú kan náà àwọn kọ́mọ sóò ẹ̀ káàkiri o wá wò bóyá wọn ò dáwó bóyá wọn ò ní dáwó fún. tó ìzì ni ṣé mú ìdí torí ìyà tó ń jẹ òun náà dẹ̀ sọ̀rẹ́ńdà fún ẹ àbúfẹ́ táyé òun ṣe ni nǹkan kan òun náà kí fèsì ẹ̀ lórí kámẹ́rà wọ́n bẹ̀rẹ̀ sí ṣíà fídíò yẹn káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí gbójú ẹ̀ káàkiri sí náà kò sọ pé kinní kan ó tún gbà fún ẹ náà ni ìwọ fún ẹ ló fẹnu ara ẹ sọ pé yóò ti jí láàárọ̀ yóò kó wa nu gbogbo ọ́fíìsì ẹ gbogbo ibi tó ń jókòó sí yóò kọ́kọ́ clean gbogbo ẹ̀ kó tó rí pé lọ sọ́fíìsì ó mọ̀ kó ti gbà fún ẹ tán nìyẹn ni ọmọ yìí kò olórí tó máa ń gbà fún yàtọ̀ máa yẹn ó gbà fún ẹ tán pátápátá ni omi ń pè é dádì ẹ̀rù òwò abà ẹ́ o lè ní kán lọ mú pa kẹ́rẹ́ wá kó o nẹ́rú èèyàn bẹ́ẹ̀ ó rí kó o ti ṣiṣẹ́ lẹ́ni tó dọ̀bálẹ̀ fún ẹ tí ìṣe pé kò jù ẹ lọ tó ń pa ilé tó ṣe gbogbo ẹ̀ kó o tó jí tíwọ̀ tó jí lórí òbò òbò ìyàwó rẹ kó o tó jí mú ìdí yóò ti jí yóò ti jí lọ sọ́fíìsì ẹ yóò ti lọ kírìn gbogbo ẹ̀ ó tó ti kó nu gba ṣọ́ọ̀bù tiẹ̀ lọ àpẹẹrẹ wo ló tún fẹ́ kó kó ẹ bá mi ẹ ń para gan o ẹ para gan o inú bá mi. náà tó wáyé pé kì í tẹ tó wáyé pé kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run níṣẹ á sọ pé bóyá àwọn aláìmọ̀kànmọ̀kàn ni wọtẹ yìí tá ń gbó òbí òjíṣẹ́ Ọlọ́run ẹ wà wájú lẹ́yìn lọ yẹ kẹ máa wà dáadáa yẹ àwa láwọn olóṣèlú wa ò ṣe dáadáa aláwọn olóṣèlú wa ṣe dáadáa tí àwọn aṣíwájú ẹ̀sìn tó yẹ kó máa tọ́ wọn sọ́nà àwọn kọ́nà ṣe dáadáa yẹn ni. òwa lónìí ló mú ìdí ìṣọ́ṣe fídíò tí gbogbo ayé rí tó tọrọ àdáríjì tí mú ìdí iná mọ̀ pé òun wáyé òun ò lówó bọ̀ tó ń jẹ́ nǹkan. Hmm. toró ní owó tó rí lára Muyideen àfi tó bá fẹ́ parọ́. àbákàǹtì wo ni Muyideen sọ pé wọ́n ṣí fóun tí wọ́n ṣí mú àkáǹtì fún Muyideen ni ṣé bóun ló ń kọ̀ọ̀tún gbogbo ẹ̀ gbogbo owó tó ń wọlé àkáǹtì Àgbàlá Gabriel ló láwọn fi lẹ̀ tó ń wọlé sí tó ń wọlé ṣé Muyideen mọ iye sápá lórí òun ni. Hmm sáńgẹ̀ sọ àsọjí ara ẹ̀ dà ó. ibi tó bá yẹ kó o bá ti sòdodo ẹni tó bá yẹ kó o fún nímọ̀ràn fún nímọ̀ràn bá sunkún fún ká bá bẹ̀bẹ̀ fún ká kó o má lọ gbẹ́rù ẹlẹ́rù tí ìṣètì ẹ kó o má lọ gbé sórí. o rí pé wọ́n fẹ́ sànú o rí bínú tiẹ̀ ṣe rí o ṣe bẹ̀bẹ̀ fún o ní màpẹ́ sẹ́ẹ̀ ló ń dá fọlọ́hún orí kàlẹ́ tó bẹ̀bẹ̀ fún yẹn o mọ̀ kà tó ṣe. mo ní ilẹ̀ lanu lórí fídíò fi allegation pé ó ń bá ìyàwó òun sùn sẹ́ńtàgẹ̀ ò sọ ni ẹ bẹ tá a ní proof ẹ um, um, bá mi ṣe gè a ní proof yẹn o kò sí proof ẹ o. a ní proof gbàgà ẹ sọ tí mo bá pàdé ẹ lọ́la nígbà tí mo pàdé ẹ London nípàdé ẹ tí mo bá náwó ọ̀sìn náà sí ẹ hmm. ìwọ́gùn ò ní ronú pé ẹ kó mọ rìkọ́dù mí táìmù yẹn ah ọlọ́run ò ní jẹ́ ó yẹ kẹ́ mọ̀ pé mi ò ní mi ò ní. ó máa fetí kọ náà ni ó máa fetí kọ nípa. ẹ̀bẹ̀ bá mi ó yẹ kẹ́ mọ̀ pé lórí social media yìí mo wà lára àwọn blọ́gà tí ò kí ń rìkọ́ọ̀dù ó yẹ kẹ́ ti mọ̀ pé látọdún yìí pé mi ò gbé rìkọ́ọ̀dù wa rí láyé mi mo wà lára àwọn blọ́gà tí ò kí ń rìkọ́ọ̀dù policy mi ni that's my policy. ó máa ro ní target pé ah, àbí rasidi ti mú nǹkan yìí ó mm, oh. ó wà láwọn ọmọ fẹ́ẹ́ mákàn nípa mákàn nípa bàbá ṣẹ́gẹ̀ ẹ fi mí lẹ̀ jàre ẹ̀bẹ̀ máa ní ẹ fi mí lẹ̀ bẹ́ẹ̀. ó máa ro ó máa ro yóò máa surprise ẹ ó máa ro yóò máa surprise ẹ ó dẹ̀ ní evidence kankan ju n tó ojú ẹ rí àti n tó fetí ẹ gbọ́ náà ló kàn máa rò títí tí ọ̀rọ̀ yóò kàn fi láti wá separate n tó ṣe ságẹ̀ nìyẹn lágbé ságẹ̀ ní lọ́kàn láti lọ ṣe Àgbàlá Gabriel ní káà ni ó máa rìkọ́ọ̀dù ẹ̀. ságẹ̀ wo nìyẹn Stargurl ẹ wà Ìbàdàn. no star lady nìyẹn o kì í tẹ ẹ bá sọ pé Stargurl ọmọ rò pé mi. irọ́ kì eh, wa o eh, eh, star lady ṣé star lady ló ń ẹ ẹ pè ní star lady ẹ pè ní star lady ọmọ star lady. ẹ ló kọ́kọ́ pé ara ẹ̀ ń gbà kan báyìí tó lóde láti ní àwọn àràmọ́ kan báyìí. ẹ jẹ́ kí n ṣàlàyé star lady ẹ tẹ bá fẹ́ sọ ẹ ní star lady ọmọ Ìbàdàn tẹ bá ti ẹ máa rò pé mi star lady ọmọ star lady ọmọ Ìbàdàn. ok star lady ọmọ. sálẹ̀dì ọmọ ìbàdàn yẹn ni ah, eh. ọ̀rọ̀ máa rí sálẹ̀dì yẹn tó máa sọ pé sálẹ̀dì gọ̀ sálẹ̀dì tí à ń jẹ kó náà ṣọ́gù kó náà jẹ èèyàn nínú fámìlì kó tẹ̀ máa hẹ́pà àwọn èèyàn kó máa ṣe ó tún bá lọ lẹ eh, àwọn eh, àwọn báwọn dùn àwọn àràbò burúkú lọ́mọ ń tìta ọmọ wa bí ọmọ ọ̀dọ̀ lọ́mọ ṣe rán dandan ó tún fojú winá lọ bẹ̀ láwọn fámìlì rẹ̀ ó wà òkè yóò mọ̀ lọ káàkiri báyẹn ṣé kò yẹ kí àgbàlá Gabriel mọ̀ pé irú àwọn ọmọ yẹn tó bá bá wọn dì ó ní láti lo wisdom o gbọ́dọ̀ mọ nǹkan tó máa jáde lẹ́nu ẹ tó bá wù wọn gan fún ẹ lóbòdò fún ara wọn náà máa ṣẹdúùsì ẹ fún ara wọn náà máa sọ̀rọ̀ sí ẹ ojú wọn gan gbogbo ẹ wàá ti mọ̀ bó fẹ́ dó ẹ fún ara ẹ ni kì í ṣe pé wọn wàá máa gbọ́wọ́ ẹ ìwọ tí gbogbo ayé wò bíi èèyàn Ọlọ́run ṣáàgẹ̀ ò expect ẹ ó bìlí pé ọmọ táwọn gbé lọ sọ́dọ̀ ẹ fún problem yẹn kó bá wọn help ẹ ní ọwọ́ mi ni àgbàlá Gabriel gbèsè gbogbo ẹ lọ́mọ yẹn sọ tí mò ń gbọ́ náà o kàn láti wí fún ọmọ yẹn dànù ni pé wọ́n jẹ́ kí gẹ́ǹtì fún bọ́bọ́ yìí second chance second chance irú àwọn èèyàn bẹ́ẹ̀ wà tí wọn ò ní ronú jinlẹ̀ wọn ò ní mọ̀ jẹ́ fún níbi ò ti sọ̀rọ̀ gbà yẹn tí wọ́n fi ń kí sádẹ̀ sálẹ̀dì pé ó ti tó gbàgbé ẹ̀ tìyẹn lẹ̀ ò sáàgbà fún un ọ̀rẹ́ sálẹ̀dì yẹn tún jáde òun náà tún sọ the same thing pé oníṣìnà ni máa yí oníṣìnà ni ẹ wá gbọ́ nǹkan tó jáde lẹ́nu ẹni tẹ́yìn ń pè ní wèrè ah. ẹ gbọ́ ọ̀rọ̀ làkàyè tó jáde lẹ́nu ẹni tẹ́yìn ń pè ní wèrè ó ní ẹ̀mí àgbèrè ló bà lé àgbàlá Gabriel ọ̀rọ̀ yẹn wúwo létí hmm. lẹ́nu ẹni tẹ́yìn ń pè ní wèrè ló ti sọ yẹn o ó tó sọ yí pé sọ pé báyàwó ń sùn ó kọ́kọ́ ó ní ẹ̀mí àgbèrè ló bà lé definitely o ti mọ̀ yìí pé kì í ṣe àgbàlá Gabriel ló wùwà yẹn ẹ̀mí kan ló bà lé ẹni tẹ́yìn ń pè wéèrè ló sọ̀rọ̀ yẹn. àwọn sáré gẹ̀ àwọn dẹ̀ ń pe àgbàlá Gabriel wọ́n pè lóníṣìnà ó torí kí wọ́n á lọ fọlọ́pàá wọ́n lọ fi kọ́ọ̀bù ẹnu àwọn ọmọ ọlọ́mọ ní police station báwọn ọmọ yẹn fi sọ̀rọ̀ mọ́ yọ olùfẹ́ àìdìdà ọlọ́run lúgọ gbogbo tó kálukú ṣe ló máa káàtì fún ọlọ́run tó wá fẹ́ ṣàánú àgbàlá Gabriel tí ò fẹ́ kí ọ̀nà rẹ̀ ó jìn tí ò fẹ́ kí ẹ̀sìn rẹ̀ kó pọ̀ ló ṣe tètè ẹ rí ló ṣe tètè fi mú ìdí ló ṣe tètè lá lóhùn ló ṣe tètè kí láyà pé kó sá kúrò lọ́dọ̀ wọn kí lè rí olúwa lè ṣẹ lórí àgbàlá Gabriel ó lè yí gbogbo n lọ́kàn ìwà burúkú tó ń rò gbogbo tó ṣe tí ò dáa tó ṣe ní kọ̀rọ̀ tẹ́nìkan kan ò rí tó ṣe tí ìyàwó ilé rẹ̀ ò rí ìyàwó rẹ̀ ò mọ̀ pé ó ṣe tó ń ṣe gbogbo aburú tó ń ṣe ní kọ̀rọ̀ kó tètè lọ yí padà torí tó bá kú ó fi nǹkan pamọ́ fún ìyàwó rẹ̀ yẹn ó kú kọ́rọ̀ di àríyànjiyàn níjọ̀dájọ́ yóò di ẹni ẹ̀sìn ni pọ̀tọ́lọ́ fẹ́ràn rẹ̀ ló ṣe lè táṣìírí rẹ̀ nú ayé ká lè tètè rí i ìyẹn ò ní pé kí gbogbo ayé ó èjì ẹ ìyẹn ò ní pé kọ́mọ̀ dáwó fún ẹ mọ́ wọ́n máa dáwó fún ẹ. bọ̀tún wọ́n sọ rẹ di pé kínní wọ́n sọ pé bákan ló ṣe jẹ́ kó mọ hùwà tí ò yẹ kó jíṣọ afẹ́ kẹ́kọ̀ọ́ lára ẹ ni afẹ́ kẹ́kọ̀ọ́ lára ẹ àwa lọ́kàn líle kárí ẹ kárí ìwà tútù ẹ kárí kí ọ̀kan wá dẹ̀ rọ̀ káwa gẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí kéèkì èpè kẹtùmọ̀ kọ́ wa ń kà olóòyọ̀pá kẹrẹ ti géńdé òtún lè sọ ara ẹ sọ. So ó wá ní gbogbo ayé ò ní bínú sẹ àwọn ọmọ ikọ ló ń bínú sí ẹrẹ wáyé lọ́wọ́ ọmọ ikọ ní Muyideen yìí ọmọ lówó ọmọ tàpátá dìde ni ọmọ inú ẹ̀rọ̀fọ̀ ni o dẹ̀ lè rọ́mọ ikọ tó jọ́ ọmọ lówó àfi tó bá mọ̀ mọ̀ ju rẹ̀ nù tó mọ̀ mọ̀ ju rẹ̀ sórí street àwọn ọmọ tàpátá dìde ni àwọn ọmọ kò léèyàn àwọn anápè lọmọ ikọ tá a sọ́gù tá a fẹ́ bá tèèyàn jẹ́ lórí àtijọ́ àti mú wa tá a tún sọ̀rọ̀ ajé Muyideen sọ̀rọ̀ ajé níbi tó ti kíkẹ́ ni o fẹ́ o fẹ́ lò as a treasure lo fi píìkì ẹ̀ àbí ibi kankan láti píìkì yá àbẹ̀jù tó kù yìí ni ẹnì kankan ló píìkì ẹ̀ ni hmm. kó lórí pé wá ń bọ̀m̀bù ẹ̀ ẹ̀ ń bọ̀m̀bù ẹ̀ mọ́ra yín lọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì tọ́kasì bọ́m̀bù ẹ̀ àwọn àbíkẹ́ bọ́m̀bù ẹ̀ lẹ́nìkan sá ló píìkì ẹ̀ mí kan ìṣe pé aráyọ̀ mbẹ́ ebi wọn aráyọ̀ pa àwọn aráyọ̀ àwọn ọmọ arọ́bẹ̀ mbẹ́ lọ́fi ń jà sí bámbùkù táwọn náírà ìsìtọ́ bá yẹn ni èèyàn burúkú ní gbogbo wọn. ṣé àbejò ṣé kò fẹ̀mí rẹ̀ dí báyìí. Hmm. Hmm. Hmm. ságẹ̀mí oníwáyẹ̀tì ọlọ́run ní pàlàkà yìí ẹ̀ má sunkún fún ẹni bọ̀bọ̀ yẹn mọ́ má bẹ̀bẹ̀ fún mọ́ tó bá la advice tó bá lè fún tó fi lè lọ bẹ̀bẹ̀ kó bẹ̀bẹ̀ fún mú ìdí kó tọrọ dáríjì lọ́wọ́ ẹlẹ́dàá mú ìdí òun ní ká ẹ sọ fún. ọlọ́run ló dá mú ìdí ọlọ́run ló dá òun náà mo má tà pé mú ìdí ń pu ìyẹn omi ìsìn ká ọ̀ndarẹ́ tiẹ̀ ká wá tẹ̀ wọ́n mọ́lẹ̀ ká wá rò pé wọn àwọn tó kú ọ̀yẹn ò lè jẹ́ kankan ká wá fọwọ́ lá ẹ wò bá ah irú ẹ̀ náà ṣe fún bàbá Mohbad lọ́wọ́ báyìí hmm. ọlọ́run ó dẹ̀ dá wọn lẹ́jọ́ irú ẹ̀ náà ṣe fún bàbá yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí wá tìtorí kò tí wá ní followers ó ti rò pé àwọn èèyàn ò ní gbóhùn mú ìdín mú ìdín ò ní millions of people láti gbóhùn ẹ̀ èèyàn márùn-ún méjì mẹ́ta mẹ́rin wọ́n ti tó láti sọ̀rọ̀ fún tí gbogbo ayé rẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọmọ yìí kò ní. ó lè gbà fún ẹ dádì ló ń pè ẹ wàlífẹsẹ̀ burúkú tó fi kàn ẹ́ pẹ̀lú gbogbo ẹ̀ náà tí wọ́n fi ń ṣe gàrú lé lórí tó fi ní ká máa nà ká máa ṣe ká máa nà ká máa ṣọ́kiri nǹkankan gbogbo orin tẹ́lẹ̀ ṣe yẹ ọlọ́run tún kọ́ sí lọ́rùn ọlọ́run ò mọ́ àbí òsọ ni hmm. ọlọ́kan ti sí òun fi lélẹ̀ tẹ́kọ̀ ní nǹkan tọ́jú ẹ̀ rí ni. ẹ̀yin tá a bá ti ṣe ẹ bá wa ṣí ẹ fẹ́ ṣe ń wọlé bá wa gbọ́ wọlé love and life bí chat yẹn ṣe ń lọ god bless you as you do so. ẹjọ́ ẹ kó máa bẹ̀bẹ̀ ó máa yílẹ̀ pé ah, ẹ bó ń bá apá abíbú ẹ ẹ bó ń ṣe ìkànkàn orí kwẹ́sàn tí orí ọmí bí orí kan yọ̀ǹda òun onítorí lílù ojoojúmọ́ ó ló lè dẹ́ ní èèyàn légbodò tó wá purọ́ ni wọ́n lùfẹ́ lápá ni lọ́lá tó jẹ́ bàbá tiwa tó tẹ̀nà wa tó fún àwa tó là wá lójú tó là wá lọ́pọlọ tó sí wa lójú inú tó sí wa wọ́n nà pa ni lórí òdodo sẹ́mu ìdí òwà ní fẹsẹ̀fẹ́ onísàsà wà fẹ́ mi rẹ̀ ayẹ́kágbẹ̀rẹ̀ bíblẹ̀ àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ àwọn ẹrú kú tó ń fún lówó tó ń ṣọ́ọ̀kì one thousand five thousand sí gbogbo ẹ̀pẹ́ dáàdì ajẹ́kánná ń pa àbí ẹ̀ mọ́ mínísítà bá ní security náà yẹn ni security ò nàyà lójú ní. mi ò mi gbọ́ bẹ́ẹ̀ yẹn bàbá ṣẹ́gẹ̀ ṣé wọ́n ní security nà ni mi ò gbọ́ sáìdì bíi ti security yẹn o mi gbọ́ bẹ́ẹ̀. gbogbo èèyàn ló gbọ́ ẹ tún lọ tún gbọ́ ó sọ fún ara ẹ̀ ó lóun ti hàn fáwọn security tẹ̀tí wọ́n ti nà á. ṣé Muyideen ló sọ bẹ́ẹ̀ torí mi gbọ́ ti security yẹn. Àgbàlá Gabriel ló fẹnu ara rẹ̀ sọ hmm. ó lóun mọ̀ fáwọn security àwọn èèyàn kọ́mẹ́ǹtì tó wáyé pọ́n bá gbọ́ débẹ̀ wọ́n lé tí tán fi ń gbọ́rọ̀ olóhùn mọ̀ fáwọn security kan ti kọ́kọ́ dí pẹ̀lú ẹgbà tó sílẹ̀kùn. bá mi mo wá fẹ́ sàn kankan mo fẹ́ sàn kankan mo fẹ́ kẹ́tù wò lójú ọ̀nà mi wípé ǹjẹ́ ẹ̀ notice wípé Àgbàlá Gabriel ò mọ ọ̀rọ̀ ń pa ẹ jẹ́ kí n parí kẹ́ tó fọ̀rọ̀ le ẹ notice pé kò mọ̀rọ̀ ń pa ìbàjẹ́ pé ẹni tó lágàbàǹgebè tó ń purọ́ ni mo tún fẹ́ kẹ́ fojú mi wò ni o ṣé mọ̀ pé kò ní sọ ní public pé wọn ò ní sọ pé àwọn nà án mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí mo sọ yẹn tó bá jẹ́ pé alágàbàgebè èèyàn ni tó bá ń purọ́ kò ní láéláé sọ pé òun nà tó bá wá dì náà yẹn ńkọ́ wípé òun ò fọwọ́ kan òun ò ná o mo tún fẹ́ kẹ sọ̀rọ̀ lé yẹn náà lórí ẹ sọ̀rọ̀ lé lórí. tágẹ̀ ojúlówó ṣe stálẹ́jì tágẹ̀ ní tiẹ̀ èdè lòdì èdè lòdì àgbàlá Gabriel èdè lòdì ìbákúrọ́ ìbádìnnáì pòun ò náà. ṣùgbọ́n kò mọ̀ wípé ọ̀rọ̀ ń sọ yẹn ó lè bí aráyé nú kò mọ̀ pé nǹkan tí ò dáa ni torí ẹ̀mí ìgbéraga ẹ̀mí ìjọra ẹni lójú ó ti wà nínú ọ̀kan rẹ̀ ó ti rò pé tó bá sọ pé nàìjíríà kí làwọn èèyàn ó ṣe ní ọ̀nà pé ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà tí bá máa ń píìkì ẹ̀ bá ọ̀tọ̀ ní bó ṣe ó ti sọ́kàn ìyàwó rẹ̀ gómọ ṣépè fún báyìí ni bẹ́ẹ̀ rẹ̀ tún lè sọ torí mo mọ̀ pé obìnrin òun gbàgbàkúgbà mo mọ̀ pé òun àti ìyàwó rẹ̀ òjò plan ẹ̀ plan ẹ̀ ni ìyàwó rẹ̀ á ti sọ fún ẹ mọ́ sọ pé ẹ̀ fún gbogbo ayé rò pé bẹ́ẹ̀ ṣe ronú gbogbo ayé ronú ni ẹ gbàǹkà yìí ò ní rojọ́ débẹ̀ ẹ̀ ní sọ̀rọ̀ dé gbogbo bẹ̀ yẹ ẹ̀rí èdè lódì. bẹ̀bá mi pẹ̀lú púrúfù yẹn náà tó bá jẹ́ pálábà gàbàǹgebè onírọ̀ ni pásítọ̀ Àgbàlá Gabriel ó lè sọ pé òun ò ná tó bá wá sọ bẹ́ẹ̀ pé òun ò ná ńkọ́ ní Nàìjíríà kò sí nǹkan fi lè ṣe tó máa fi mọ̀ pé ná. ṣé nígbà bá gbọ́ ṣé nígbà tí èdè ti bá a mu hmm. tí ẹ̀fún mú ìdí ní ti mú tẹ́lẹ̀dá mú ìdí ní ti mú tó ti fẹnu sọ pé òun na Muyideen òun ní ká lọ mú pankẹrẹ wá òun fún ní pankẹrẹ òun nà orí pé inú ń bí òun ilẹ̀ fẹ́ rí sọ́sí so ó lè tẹ̀ ń jẹ̀ mọ́ ni tí kámẹ́rà dẹ̀ wà íńtánẹ́ẹ̀tì wà tí gbogbo ayé wò alẹ́ ni tọ́lọ́ bá ń dín pẹ̀lú lọ́wọ́ ẹnìkan ò lè yí sí béèrè kó yí sí poro ọlọ́run ọlọ́run fẹ́ràn bọ́ ìyẹn ọlọ́run fẹ́ kó sì gbádùn kó sì gbádùn promise tó kù níwájú ẹ̀ kó fọ̀ fi iyẹ̀ lọ́lọ́run ṣe tètè ń bá wí kó ti mistake ní báyìí kó má jẹ́ káwọn follower ká máa bọ́ nkọ́fà ká manipulate tó dẹ̀ mọ̀ pé tó ń ṣe ò dáa ká máa manipulate fún kọ́rọ̀ rẹ̀ mọ́nà yíwọ́. alágàbàgebè kẹ alótún lágàbàgebè ju ohun ohun yẹn lọ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ọkọ kó fún yàwó ibo ló ti ṣe bẹ́ẹ̀. ìyẹn ò dáná ìyẹn ò dá mi ò láìkì wà yẹn mi ì láìkì yẹn ìyàwó ló kọ́ṣẹ́ kátajà ni àbí ìyàwó ló máa ń ló ní ṣọ́ọ̀bù ni nítorí Muyideen náà fi ṣe ṣọ́ọ̀bù ni. Muyideen ló ní ilé kò yẹ kán kó kọ́kọ́rọ́ fún ìyàwó ẹ̀. ó ló ní ilé hmm, kó bá kọ́kọ́rọ́ fún. àwọn èèyàn má bínú sí yẹn náà. sàgẹ̀ hmm. ẹ̀yin ní kẹ́ ẹ máa ọ̀rọ̀ tẹ́ máa bá a sọ. ó tọrọ dáríjì lọ́wọ́ bọ̀bọ́ yẹn tẹ́ ẹ bá fẹ́ gbẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá fẹ́ tara Muyideen gbẹ̀ṣẹ̀ ẹ rí pé ìyá ń jẹ ẹ rí pé tálíkà ni ẹ rí pé ẹrú Ọlọ́run ni ọlọ́run ń sọ lórí títì láti ẹjọ́ ìmọ́tò pa wọn ò jí gbé wọ́n kidnap àwọn èèyàn wọn ò jí mọ́ àwọn ẹmú ìdí ń gbé o wọn ò pa o wọ́n ń dalẹ̀ lórí títì ibi tó ti ń tajà yẹn o àti tá a bá wọn mú o kò sẹ́ o ó lọ́ọ́ pé ọlọ́run agbóhùn àti àwọn èèyàn pàdé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá sòdodo lórí ọ̀rọ̀ ọmú ìdí kẹjẹ kán mọ̀ yìí pé wọ́n fìyà jẹ ẹlẹ́dàá rẹ̀ pé ó tẹ̀ gbọ́ wọ́n ń tẹ́ ń láyà tẹ́ ń jẹ́ kó rò pé bóyá ó ju ọlọ́run lọ tàbí pé nǹkan tó ń ṣe ò dáa o ọlọ́mọ jẹ pín nínú ẹ̀ṣẹ̀ yẹn ni o. Ah, ọlọ́run níjọba mi a máa à ń sọ àṣẹ mọ̀ à ń sọ à ń sọ à ń sọ à ń sọ pé. ẹsábọ́ọ̀dù gan bú ẹsábọ́ọ̀dù ṣe ya wèrè tó yẹn ẹsábọ́ọ̀dù gan ò ní sọ́pọ́ọ̀tì pé kí de nà fún ó ní èèyàn mélòó tẹ́ ẹ rí tẹ́sábọ́ọ̀dù ní ó yà gbé ó yẹ tó blálà sídìí ó ti wà lọ́dọ̀ orí ọmọ ìwé ni tẹ́lẹ̀ ọ̀dọ̀ olótìlẹ́sì yẹ́sì wá bú u óyá èyí ọlọ́pàá ẹ bó o gbé óyá ẹ bá tó bla láti dì ẹ bá ṣe ṣébí yóò ẹ bu yóò bu ti dàdí má gbẹ ló dákẹ́ kó tẹ̀ jẹ́ pé àwọn àwà tí máa wò pọ̀ ìjọ wo lẹ rí ẹ sábọ́ọ̀dù kó kó wa sọ pé ẹ o ẹgbẹ́ nìkan kọ́mọdé ẹ sábọ́ọ̀dù kò ní sọ́pọ̀tì ẹ. kò sí o gbẹgbẹdẹ àti ọgbà báwo ló ṣe máa nà ara àwọn nǹkan tí máa bí tí máa ayé nínú nìyẹn yóò bínú ní sọ́pọ̀tì àgbàlagbẹgbẹ fún yẹn. Hmm báwo ló ṣe máa ní kandakende tó ti níyàwó tó bá yẹ kó ti bímọ náà bẹ́ẹ̀ ṣe máa nà nìyẹn tí bàbá ọmọ máa sunkún lọlé tọmọ ọmọ bíi pé dádì kí ló ṣe yìí dádì wọ́n strong ni ó máa ní wọ́n dà ọ́ ní wọ́n dà ọ́ ní ẹgbẹ́ tó ti sọ ẹ fọ̀rọ̀ rọra yé wo Àgbàlá Gabriel kó lọ ṣàtúnṣe ni tí o bá ti fẹ́ rí ìbínú Ọlọ́run o tẹ̀ ti rí ìbínú Ọlọ́run ah. látìgbà tán ti na bọ́ yẹn ló ti rí ìbínú Ọlọ́run mm. gbogbo èyí tó ṣe yẹn wo èyí tó gápá ti ṣe rádaràda yẹn òkò kékeré báyìí ó ní David ló fi pa Gòláyátì dànù mm. ìràwọ̀ ẹja pátá ni. Ọlọ́run àdáríjì Ọlọ́run àgbẹ àtọrọ tẹmọ tó ń sọ. ó lọ tọrọ dáríjì ó mọ gbogbo nǹkan tó lè ṣe tó wá fẹ́ seek forgiveness ó mọ ẹkún tó lè sun sọ́lọ́ ọlọ́run ó mọ àwọn ibi tó ń kànú báíbù tọ́lọ́run fi dáríjì o ó dẹ̀ mọ àwọn ìwà tó máa wù tí gbogbo ayé òfin mọ ìyọnu sí o sí ire rẹ̀ tí ó mọ lọ wájú tí mm. ire rẹ̀ ò ní padà sẹ́yìn ọ̀n tó bá ṣe orí kankan kó lọ wọnú báíbù àwọn tó ti kọ́kọ́ wá síwájú ẹ̀ wọ́n bá dẹ́sẹ̀ tán wọ́n ti realize pé ẹ̀ṣẹ̀ làwọn dá ẹ̀ kó lọ bèrè pé kí náà ń ṣe nínú báíbù báwo náà ṣe máa sunkún sọ́lọ̀ lọ́rùn tó mọ̀ bẹ̀bẹ̀ ó mọ̀ ní débi bí sọlọ́mọ yẹn gan ni bí david yìí bá ṣe ti òun náà mọ̀ ẹni tẹ́ bá bá sòdodo mọ̀ hmm. gbáǹkó torí pé ó fẹ́ tijú àwọn èèyàn kò fẹ́ káwọn èèyàn kò fẹ́ gbàtìjú ló máa mú wọn tó fi máa lagídí gbogbo ẹni tá bá bá sọ ọ̀rọ̀ òdodo ó mọ̀ òdodo nọ́mbà ń sọ òjò bẹ́ẹ̀ lọ sálẹ̀dì mm. àbí ságẹ̀ mi ní wáyẹ̀tì ẹ̀fẹ́lẹ̀. bá mi ṣe gé ìyá thank you sir thank you for calling in God bless you ẹ mo dúpẹ́ bá mi God bless you bàbá mi àmín àmín thank you sir thank you sir. so ẹ̀yin tèmi ẹni tó bá fẹ́ pè wọlé lè pè wọlé mo fẹ́ a lè gba ìpè kan ká gba wọ́n mọ ọkọ̀ bẹ̀kan tó pè wọlé jẹ́ kí n sọ̀rọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí kó tó di pé atọ́ a máa máa lọ. bàbá ṣége ti pè wọlé wọ́n ti sọ máìndì wọn bí wọ́n ṣe ń vent ṣe mọ̀ anger and everything tó jẹ́ pé bí inú ṣe bí wọn sí. ìdí tí a ṣe gbà wọ́n láyè pé kí wọ́n sọ gbogbo bí inú ṣe ń bí wọn ni wípé ó dáa kí wọ́n sọ bínú ṣe ń bí wọn káwọn ènìyàn sọ bínú ṣe ń bí wọn ẹ̀rí pé ńgbà tó ń sọ tán ẹ̀rí pé ńgbà tó máa ẹ́ǹdì chaàtì yẹn ẹ̀rí pé wọ́n sọ̀rọ̀ pé wọ́n inú wọn rọ̀ ó dà pé táwọn ènìyàn bá sọ tinú wọn bàbá àláwọn ó dà pé inú wọn máa máa rọ̀ pé ìbá hmm, wọn dẹ̀ ti sọ àti bá wọn rí inú wọn ṣe kí ni á bẹ̀rẹ̀ sí ní rọ̀ so ẹ̀yin tèmi Àgbàlá Gabriel ti apologize báyìí Àgbàlá Gabriel bẹ ọkùnrin ìlú Àgbàlá Gabriel bẹ obìnrin ìlú Àgbàlá Gabriel bẹ ọmọdé ìlú Àgbàlá Gabriel bẹ àgbà ìlú wípé kí ẹ jọ wípé kẹ má bínú wípé àṣìṣe ni wípé irú ẹ̀ ò ní ṣe kí ni kò ní ṣẹlẹ̀ mọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ǹjẹ́ máa gba apọ́lọ́jì yẹn àbí ẹ̀ nígbà ẹni bá fẹ́ pè wọlé ẹ pè wọlé kí n gba one more call ẹni tó bá fẹ́ pè wọlé ẹ pè wọlé. ẹ takuntakun ẹ takuntakun ọlọ́run á máa fún yín ṣe màá ẹ ní ṣìṣe lágbára ọlọ́run ọ̀rọ̀ yóò ní báráyé nínú o. ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Muyideen àti pásọ Àgbàlá Gabriel tó ń lọ lọ́wọ́ hmm. lóòótọ́ náà a mọ̀ pé nǹkan tí bàbá ṣe ò dáa hmm. kò dẹ̀ sẹ́ni gbogbo èèyàn ni wá ẹlẹ́ran ara ni wá wọ́n dẹ̀ torí torí ẹ̀nà ṣe wá síta fúnra wọn tán apologize gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe sọ lẹ́ẹ̀kọ́ pé tí wọn ọba kì í ṣèyàn gidi wọn ò ní wá síta láti wá sọ máa deny tó bá deny kò sí evidence kò sí evidence but tó ti fi gbéra wọn wá síta pé ah, àwọn regret kan táwọn ṣe ẹ jẹ́ ká forget and forgive èèyàn ní wá kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tó holy ọlọ́run nìkan lọ́ba tó perfect láyé gbẹ lóòótọ́ nǹkan tó ṣe ò dáa a mọ̀ bẹ́ẹ̀ àwa náà mọ̀ mm. so nǹkan tí dádì ìsọ lẹ́ẹ̀kan Eh, bọ́ṣe bọ́ṣe judge kò yẹ káwa máa judge àwọn èèyàn bẹ́ẹ̀ we are not we are not supposed to be judge a sì ní position láti judge àwọn ìránṣẹ́ ọlọ́run even gan ọlọ́run gan sọ wípé kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ kí anybody má sọ ọ̀rọ̀ burúkú sí ẹni àmì òróró tòun òun ọlọ́run nìkan ló lè ṣèdájọ́ oníkálukú tó yẹ kí ẹ jẹ́ ká forgive bàbá ẹ ká forgive wọn pé nǹkan tó ṣe ká rántí gbogbo nǹkan dáadáa tó ti ṣe sẹ́yìn kò dẹ́ ṣe pé gbàtọ́ gbàdé mú ìdín ni wọn ògo wọn boost wọn ti lógo tẹ́lẹ̀kọ́ tó pàdé mú ìdí bọ́dẹ̀ ṣe ń help àwọn èèyàn nìyẹn hmm. so ẹ jọ ẹ jẹ́ kí gbogbo àgbáyé ẹ jẹ́ ká ẹ jẹ́ ká dáríjì wọn hmm. irú òní ìṣẹ̀lẹ̀ kò dẹ̀ ṣẹlẹ̀ rí kò dẹ̀ tún ní ìṣẹ̀lẹ̀ adẹ tọrọ àforíjì lọ́wọ́ bàdámù ìdí náà káwọn náà má bínú hmm. tọ̀túntòsì kán má bínú ká jẹ́ kí gbogbo ẹ lọ so ṣe gbọ́ mà ẹ ṣe nǹkan tí wọ́n bá nǹkan tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀ mà. ẹ ṣe ìyá mi god bless you ẹ ṣe ìyá mi amen ma amen ma eshe goma. Thank you for fún yín ṣe ó ma thank you for calling my beautiful sister. ohun ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn ẹ̀yin tiwa wọ́n ti pè wọlé wọ́n ní àwọn ba bàbá bẹ̀bẹ̀ wípé kẹjọ́ àwọn tí bàbá náà ń bẹ̀bẹ̀ pé kẹjọ́ kẹ má bínú pé ó ti bábá ṣẹlẹ̀ pé wọ́n dẹ̀ ti gba ẹ̀bí wọn lẹ́bi wípé kẹ ṣe kí ni kẹjọ́ pé kẹ fọwọ́ wọ́nú ẹni tó bá fẹ́ pè wọlé náà sì lè pè wọlé pé Agbala Gabriel ti ṣe kí ni ti apologize ó dẹ̀ ti ṣe update síta wọ́n ti pèsè ẹ̀ síta kí gbogbo ènìyàn kà á all over the world pé kẹjọ kẹ má bínú sáwọn because tú èmi tí wọ́n bá dì náà yẹn èyí pé àwọn ò ná ń kọ́ báwo ni a ṣe fẹ́ mọ̀ kí ló fẹ́ dì tẹ́ẹ̀tì ẹ̀ ẹ́ńjìn wo ni wọ́n fẹ́ lò tí wọ́n fẹ́ fi mọ̀ wípé lóòótọ́ ni bàbá nà án ẹ̀ bàbá ò parọ́ bàbá sọ òtítọ́ wípé lóòótọ́ ni àwọn fún ní kòbóńkò lẹ́yìn nígbà tí kò gbọ́ràn pé àwọn fún ní kòbóńkò lẹ́yìn nígbà tí kò gbọ́ràn wọ́n dẹ̀ ń bẹ̀bẹ̀ lóòótọ́ gbogbo wa la mọ̀ pé ohun tí wọ́n ṣe é kù díẹ̀ káàtó ṣóyè yín gbogbo wa la mọ̀ pé ohun tí wọ́n ṣe é kù díẹ̀ káàtó àwọn ènìyàn dẹ̀ ti bá wọn wí lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì èmi ò bá ní pé kí bàbá náà ṣe kí ni kọ́ bọ́ta kan ṣe fídíò kan ṣe fídíò kan kí bí a kan ti kí Múyìwá náà mọ àmúnímúyìwá àmúyìdín náà kókó tó bá wà ńbẹ̀ náà kóhun náà ṣe kí ni kó accept apology tó bá ti lè accept apology wọn bí Múyìdín ò bá dẹ̀ sí ńbẹ̀ náà wọn náà lè bọ́ta kan ṣe live video kí wọ́n apologize gbogbo Nàìjíríà gbogbo gbogbo everywhere all over the world tán bá gbé ojú síta kán fojú wọn hàn síta kí wọ́n dẹ̀ ṣe apology yẹn lẹ́yìn yẹn ká wá tún wá wo ohun táwọn èèyàn tún wá fẹ́ sọ bẹ́ẹ̀ lọ́wọ́ yìí ṣe mọ̀ kò easy láti ní pé kéèyàn bọ́ta wá sọ̀rọ̀ ẹ̀ òun lomi jẹ́ ṣe mo ṣe lomi jẹ́ ṣe yọ lójú mi ni mo ṣe ń tear up nígbà tí mo bẹ̀rẹ̀ chaati yìí tí ó ti yé yín a sọ pé ohun tí wọ́n ṣe da a sọ wípé ohun tí wọ́n ṣe ò da àwọn gan náà ti accept wọ́n ní ohun táwọn ṣe ò da wọ́n láwọn ti gbà wípé kò da a deny bàbá gan òpùrọ́ bàbá gan òṣàgàbàǹgebè bàbá gan sọ ìyẹn Àgbàlá Gabriel wọ́n ní lóòótọ́ ló ṣẹlẹ̀ ipe bẹ́ẹ̀ ló ṣe rí wọ́n dẹ̀ ti ṣe kíni wọ́n ti gbẹ̀bí wọn lẹ́bi so ẹ̀yin tèmi mi bá ní pé ká ṣe kíni ká forgive nítorí pé Ọlọ́run tún sọ ó ní ìbáṣe pé ìwọ ń sàmì ẹ̀ṣẹ̀ ó ní ta ló lè dúró ó nítorí tí ìdáríjì wà lọ́wọ́ rẹ lọ́dọ̀ mi so ẹ̀yin tèmi ẹ jẹ́ ká dáríjì bàbá wa àṣìṣe ò kọ́gbọ́n kò sẹ́ni tí ò lè ṣìṣe ṣó ti yé yín Tabale, if you can find a space in your heart to forgive Pastor Agbala Gabriel, I think that would be good if you can. But he, he too is still going to come out to come and address it with his face. A face video is still going to come out and, you know, and apologize to everyone regarding, you know, what happened between him and uh, Muyiwa. Uh, Muyiwa and Muyideen so ẹjọ́ ẹ̀yin ti wa ẹ má jẹ́ ká bínú mọ́ tí bàbá bá ti wá tún bọ́ tàn sí wá ṣe fídíò bó jẹ́ short video náà ṣe ni tán bẹ̀bẹ̀ ni mìbá ní kẹjẹ́ ká ṣe kí ni ká lẹ́gò ọ̀dọ̀ àwọn blogger kan wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbomi parí ipá àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ wọn náà àwọn kan àwọn tiẹ̀ máa ṣe ṣáàtì yẹn fọ́ àwọn máa ṣe fọ́dún kan ni ṣe mọ̀ so tí bàbá náà bá dẹ̀ ti bọ́ tàtàn ti tọrọ àforíjì èmi ò bá ní ká dáríjì wọn ṣòye yín ló ń tán ń tán ṣe wrong ṣòye yín so ṣe gba apology àbẹ́ gba apology àbí báwo ni báyìí ṣe ní gba apology lọ́wọ́ bàbá ni àti pé gbogbo àwọn dáadáa tí bàbá náà ti ṣe ń kan níbo la fẹ́ níbo la fẹ́ dà sí kí ló ẹ jẹ́ ká ro dáadáa náà bàbá náà ti ṣe dáadáa náà wọ́n ti ṣe ń tó dáa náà ẹ jẹ́ ká dáadáa náà ẹ lè máa ro pọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tí ó ń pé kí ló ń sọ kí ló ń sọ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká tún ro ibi tán tún láti ṣe dáadáa náà ń tó ń ṣe kù díẹ̀ káàtó à sọ pé ń tó ń ṣe dáa àti bá wọn wí àti ní kò dáa wọ́n dẹ̀ ti ṣe wọ́n ti paste apology out wọ́n dẹ̀ sì tún máa bọ́ta wá bẹ gbogbo ọmọ nàìjíríà all over the world wọ́n máa bọ òyìnbó wọ́n á bẹ dúdú wọ́n á bẹ ọmọdé wọ́n á bẹ àgbà ìlú mo dẹ̀ lérò yìí pé ẹ̀ ṣe kí ni ẹ̀ forí jì wọ́n so ẹ̀yin tèmi ọ̀rọ̀ púpọ̀ irọ́ ló mú wa a tún padà tó bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí lẹ́yìn apọ́lọ́jì yìí tàdé ti bẹ gbogbo tán ti bẹ gbogbo èèyàn táwọn náà bá tún wá bàtà tán ṣe face video tán bẹ gbogbo ará ìlú àwọn kan bá dẹ̀ tó wọ́n sọ pé àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà àwọn ò ní gbà àwọn bó ṣe ibi tó ṣe fẹ́ ráǹdì sí bẹ̀jẹ́ ká tún rò náà pé máa yìí ò kì í ṣe tó bá jẹ́ ni ó máa deny ẹ̀ wípé òun ò ṣe irú ẹ̀ ńgbà wo mo fọwọ́ kàn ẹ́ ńgbà wo mo fọwọ́ kàn ẹ́ ńgbà wo ni ṣe mọ̀ pé bàbá yẹn ò sọ bẹ́ẹ̀ pé gbà wo ni mo fọwọ́ kàn ẹ́ ìgbà wo mo fọwọ́ kàn ẹ́ ah mi ò mi ìfọwọ́ kàn mi ìfọwọ́ kàn. ẹ jọ ẹ jẹ́ jẹ́ kí n delete comment yẹn ṣóyè yín torí àwọn èèyàn lórí social media yìí ó dà pé ń gbà mí wọ́n máa ń tèkì nǹkan two pass ọ̀nà ó ti yé yín so mi rò pé mi mọ nǹkan tí mo sọ ń sìn tí mo deserve kẹ́ máa bú mi ṣó ti yé yín so ẹni tó fi kọ́mẹ̀ntì yẹn lẹ̀ ó yà mí lẹ́nu ṣó yé yín mi ò ní rúdù sí yín bẹ́ẹ̀ jẹ́ kí n kò delete yín mi ní block yín ṣó ti yé yín mi ní blọ́ọ̀kù yín ṣó yé yín mo kàn rí àzú ìgbà tó jẹ́ pé depression ni mo rí ṣó ti yé yín eh, you know lot of people ti are depressed lórí social media iṣẹ́ ti yẹ yín so èmi rí comment yín as be depression kí ni kí ló dé kí lẹ fẹ́ so please ẹ má wàá bú mi lórí chat mi ok ẹ jọ nítorí tọlọ́run okay? kò nídìí kẹ́ comment please okay? lot of people ti are depressed lórí social media ẹ jọ nítorí tọlọ́run mi block yín o the next comment ẹ bá comment máa block yín mi nídìí yín ẹ jọ nítorí tọlọ́run so mi ò rí mi ìmọ̀ nísìn tẹ́ ń kọ àwọn nǹkan tẹ́ fi ń bú mi kí lẹ̀ ń bú mi fún ṣó ti yé yín so please ẹ eh, nídìí láti bú mi kí ni kí ni èébú fún so ẹ̀yin tèmi máa tún padà wá tó bá tún ṣe ń lọ lórí Àgbàlá Gabriel ṣó ti yé yín ẹ má bínú ihun tí wọ́n ṣe kù díẹ̀ káàtó kò dáa ẹ ṣáà rí i pé bàbá mi ṣe gé ìyá wọ́n pè wọlé wọ́n sọ̀rọ̀ nígbà tí bàbá ṣe gé ìyá ń sọ̀rọ̀ ẹ ṣe pèmí lálábò tí ń gbà yẹn ṣe bí mo gbà kí bàbá ṣe gé ìyá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n bá wọn wí mo allow yes ìyẹn náà fi máa mọ̀ wípé àṣàbòsí bàbá ṣẹ́gẹ̀ yà pé wọlé wọ́n bá wọn wí wọ́n lálé wọn spíkà ńlá náà ni bàbá ṣẹ́gẹ̀ náà wọ́n dẹ̀ pè wọ́n pè wọlé wọ́n bá wọn wí wọ́n lálé wọn ẹ̀ sọ yẹn nígbà tí wọ́n wá tí bàbá ṣẹ́gẹ̀ wá lálé wọn tán tí mo dẹ̀ wá rán pé kí n end chaati ká fi pé ẹ má dẹ̀ bínú o ẹ má dẹ̀ bínú o ẹ má dẹ̀ bínú end ẹ̀ wá ẹ̀ wá láìkì kí n sọ bẹ́ẹ̀ so kí n tú pẹ̀lú bí bá dádì wá ṣe tú tó ṣe tó ń ṣe kọ̀rẹ́ẹ̀tì wọn tó dẹ̀ da bẹ́ẹ̀ náà ní tí bàbá ṣe da wọ́n ṣe kọ̀rẹ́ẹ̀tì wọn torí àwọn jù wọ́n jù lọ wọ́n ju wọ́n ju Àgbàlá Gabriel lọ dáadáa ẹni tó bá dẹ̀ ju ni lọ lè ju tó ó lè ju ni lù tó dẹ̀ bá wí tinútinú tí bá dẹ̀ fẹ́ẹ́ rìn di ṣáàtì ṣé kí n dẹ̀ kí n dẹ̀ tún yọ àtòrí àbọ̀ ọmọ orogùn kí n fọmọ́ wọn lórí ni wọn kó èmi bẹ́ẹ̀ kí n máa chat chaati bẹ́ẹ̀ mi ò lè end chaati yẹn bẹ́ẹ̀ mo á end ẹ̀ pẹ̀lú kí n sọ pé ẹjọ́ ẹ má bínú ni sí wọn ṣó ti yé yín màá end ẹ̀ pé kán jọ pé kán má bínú sí wọn ni so kí n end ẹ̀ pé kí n larí wọn mọ́gìrì àbí àbí kí n fọ́ orí wọn mọ́ kí n mú kí n mọ́ mọ́ orogùn kí n là mọ́ wọn lórí o èmi ò lè ṣe ti yé yín nígbà tí bàbá ti bá bá bá wọn wí àwọn àgbàlagbà tó jù wọn lọ ti ń bá wọn wí ṣó ti yé yín mo lè tún ṣe ṣóò lọ́la náà kó tún pè wọlé kọ́yìn tún máa bínú náà kọ́yìn tún máa bá wọn wí lọ màmá ní yẹsà náà ni yẹsà yẹsà ni because inú ṣe ń bí wọn ní tó bá yá inú wọn náà rọ̀ tó bá yá àwọn gan náà tún lè yá tún di lọ́la bàbá ṣẹ́gẹ́ wọn tún lè ní àá ah, ìbò ti tó ìbàdàn ti bá wí ṣèbódẹ̀ ti bọ́tà ṣèbódẹ̀ ti bẹ̀bẹ̀ ṣèbí mi ìdẹ́nà dẹ̀ ti lóhun ti gbọ́ kí wàá lẹ́tún kí lẹ́tún wá ń wá kí lọ́tún dé àwọn náà tún lè bọ́ta bọ́ta tẹ́ bá ní pẹ́ tún fẹ́ ṣàṣejù náà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n náà wọ́n wọ́n sì kọ́ sì máa bá kọ́ àwọn sì fẹ́ bá wí àwọn fẹ́ bá wí àwọn fẹ́ kó bọ́ta wá ṣapọ́lọ́jì bẹ̀ lójú kó ń sọ̀rọ̀ pé kí ni fine ó dẹ̀ wá ní tí ó ní pé kí n dẹ̀ máa ní ẹ́ǹdì ṣáàtì kí n dẹ̀ máa tún máa bú wọn kí n dẹ̀ máa ní fórí wọn mọ́ máa gbọ́n kí n rí wọn mọ́ ògiri kí ló dẹ̀ dé ṣé mi ò dẹ̀ ní èèyàn pọ́n èèyàn bá dẹ̀ ṣẹ̀ ṣé kò ní láwọn kan náà tó máa sọ àwọn sọ̀gbé náà tó máa tó máa máa gbọ̀n tó máa máa tó máa máa sọ pé ẹ̀jẹ̀ má bínú o ẹ̀jẹ̀ má bínú o ẹ̀jẹ̀ má bínú o ṣé gbogbo èèyàn náà ló máa ní ẹ mú ẹlẹ́ lóko pa ni ṣé gbogbo èèyàn ló máa ní kán lẹ̀yàn lóko pa ni kì í ṣe gbogbo èèyàn ó máa ó sì máa láwọn ọkọ náà tó máa ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ wọ́n ti ní kẹjọ ẹjọ́ ẹjọ́ ẹbá ẹjọ́ ẹjọ́ amọ̀pọ́n ti ṣe ẹjọ́ ẹjọ́ ṣé gbogbo ayé dẹ̀ ló máa ló máa dẹ̀ mórí wọn lẹ̀ mọ́ lẹ̀ wọ́n mọ́ lẹ̀ búlọ́ọ̀kù mọ́ wọn lórí àbí lẹ́ẹ̀kọ́ mọ́ wọn lórí ni kí ló dé aṣáde lè mú òkò ká fọ mọ́ wọn lórí kí ló dé àwọn kan náà máa máa sọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjá bèbè ẹjọ́ ẹjọ́ ẹjọ́ táwọn kan bá ń sọ pé kán nà wọ́n lẹ́gba àwọn kan máa ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ náà níbi láyé ṣe rí nìyẹn ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ẹ̀pá àgbàlagbà níyìn lẹ wá ń kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ yẹn nígbà míì àwọn àgbàlagbà míì máa máa ṣe bí ọmọ kékeré lẹ wá ń firú kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ yẹn sílẹ̀ lẹ wá ń bú mi láì ṣẹ̀yìn láì ròyìn kí ló dé ẹ̀dẹ̀ gbé depression yẹn rẹ̀ tọ́jú ẹ̀ pamọ́ kí ló lè fa èébú kí lẹ̀ ń bú mi fún ẹ bá fẹ́ sọ̀rọ̀ ìnẹ̀ náìsì rẹ̀ lè sọ èwo lè bú tẹ̀ ń bú mi èwo ni kí ló fa èébú kí ni mo ṣe fún yín ẹ ti ní mi sínú tẹ́lẹ̀ ni tẹ̀wọ́n mi blọ́ọ̀kù yín o torí mo pẹ́ tó mọ̀ pé ẹ máa ń wá sọ́dọ̀ mi ẹ máa ń ni mi ṣe blọ́ọ̀kù yín ni yín ṣó ti yẹ ẹ̀tẹ́ wọn dẹ̀ wá délé ni dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ń bú mi ẹ ti máa ń gbé nǹkan social media sọ́kàn jù èmi ò ní blọ́ọ̀kù yín mi ní blọ́ọ̀kù yín torí màá ro ọjọ́ kan tẹ́pẹ́ ẹ̀sì jẹ́ fáǹsì mi ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ń bú mi kí ni mo ṣe fún yín tẹ́ bẹ̀rẹ̀ sí ní ń bú mi mo fi yín lẹ̀ torí ẹja àgbàlagbà mo yáàfi ẹ̀ fún yín lénìí tó ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa lọ tó bá tún ṣe jẹ́ lórí ọ̀gá lágbèrè bẹ́ẹ̀ a tún máa padà wá ẹ